أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إذ قال لقومه يا قوم إن كان تقوى عليكم مقامي وتذكيري إن كان تقوى عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم ولقاءكم ثم لا يكن أمركم عليكم ثم ثم قلوا إلي ولا تهزموا فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله فأمرت أن أكون من المؤمنين الأولى فكذبوا فنجيناه ومن معه في الفلك وجعلناه خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظروا كيف كان عاقبة المنكرين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع عليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم اجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا مِنْهُ مَا جهلنا وارزقنا تلاوته آناء الليل واتراف النهار واجعله لَنَا هجة يا رب العالمين اجعله لنا هجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وَاتْلُ عليهم نَبَأَ نُوحٍ إِذْ لقومي يا قوم قَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم أمركم عليكم غمة ثم أقضوا ثم قضوا إلي ولا تنبئوا فإن توليتم فما سالتكم من أجرني أجري إلا على الله wa umiritu an akuna minal muslimin fakadhabuhu fanajaynahu wa man ma'ahu fil fulk وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان ثم بعثنا من بعده رسلا ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نتبع على قلوبهم الحمد لله رب العالمين ببابك عبد منه بيدك مذنب كثير الخطايا جاء يسألك العفو كثير الخطايا جاء يسألك العفو ọlọ́run gbogbo wa tún kóra wa síwájú ẹ. bá bí ká àbúrò òmìnira ọjọ́ ìdíkà obìnrin كثير الخطايا جاءت جعلك العفو كثير الخطايا جاءت جعلك العفو Ilẹ̀kùn rẹ náà ni gbogbo wa máa ń sáwá, a máa ń sáwẹ́ nà ọ̀nẹ́. Ilẹ̀kùn kan sónú tí ó tìrí, ó nílẹ̀kùn ọlọ́run kò tí ì sí ẹ̀dá kan tọ́lọ́run dá tílẹ̀kùn rẹ̀ ò ní ti ń gbà kan bó ń sílẹ̀ tí ń sílẹ̀ ọba dìgbà kan yóò pẹ̀ bá ń tí ṣùgbọ́n ẹni tílẹ̀kùn rẹ̀ ti ń gbà kan ọlọ́bẹ ẹlẹ́dàá wa Bàbá أسير الخطايا جاء جاء gbogbo wa àtúkúrà wa déwájú rẹ̀ ọlọ́run ọba kò sí tí à ń wá lọ́dọ̀ ẹ̀ta yọ ìyọ́nú ẹ̀ àtàforíjì rẹ̀ tó máa ń se fáwọn tí ọba gba ti wọ́n òun náà ni à ń béèrè awára wọ́n sí ọ wọ́lá ọ̀rọ̀ rẹ. torí inú ìròyìn rẹ̀ ta lè fi bẹ̀ ọ lọ́wà fi nǹkan mí ìsàtẹ̀gùn lọ sí ọ̀dọ̀ ọlọ́run tayọ ókù ẹ̀ ìròyìn ẹ̀ èyàn á tún máa fi sí olóore tí èyàn bá se nítorí ìtọ́lọ́hun tí è ṣe tó ṣe nítorí èyàn o èyàn máa tún fi bẹ lọ́hun kápá akọ́ ọ̀jẹ̀ èyàn ń yà ọwá lọ dáríjì torí nǹkan kan onítorí wọ́n náà fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́hun Ẹ̀bí ya تجعل أقوام تسير لخطايا ó sì rí pọ́lọ́hun yóò fún ọ ti jẹ́ pé lóòótọ́ ń torí ọlọ́run ló fi ṣe o tí èsè torí nǹkan míì èèyàn a máa tún fi àdúrà rọ́jò ló ń sọ́ọ́lẹ̀ àwọn tọ́lọ ń bá dá lẹ́ni ire a máa fàdúwà wọn a máa fi bẹ̀lọ̀ kí wọ́n sàdúwà fún ẹnu bí wàhálà kan wà ní wípé okùnbí tó ti kan ẹni ire bí wàhálà wà nù bá sì rí èèyàn rí sọ́lé olókù ìwọ̀ sínú kéèyàn lọ báyàn pé ẹ sàdúwà fún mi ṣùgbọ́n ẹni tó bèèrè àdúrà lọ́wọ́ ẹ̀ yọ́ jẹ́ ni tọ́lọ́run náà tijú ọlọ́run dáwọn kan tọ́lọ́run máa tijú wọn ọba tí máa tijú lọ́lọ́run ọba sì bí mi ọlọ́run lémi ọlọ́run náà láyà ọmọ àpọ́lọ́run máa àwọn kankan ọlọ́run lémi kí n mú àpéjúwe wá lórí nǹkan pọ́wùlẹ̀ lọ́bẹ̀un akànyà ń bẹ̀ ni ọlọ́run dáwọn kan tọ́lọ́run máa ń jú wọn tọ́ẹ́pẹ́ tí wọ́n bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún nígbà páwọn náà ti jú ọlọ́run ni ó. ọlọ́run ọba ti jú ẹ yọ́ jẹ́ pé wọ́n náà ti jú ẹ̀ wọ́n ọba ti tijú ọlọ́run ọlọ́run náà ní tijú ẹ ó pèrè ẹ̀bẹ́ ìganú àdísì kan ó lè mi ọlọ́run ọba yín hayijun ọba olójútì ni mí ojú ọmọ olójútì débi pẹrụ kan ò ní rawọ́ sí mi tí ò béèrè nípa ojú ọ̀nà àti jàǹkó ní nǹkan mọ́ tiẹ̀ kò béèrè lójú ọ̀nà àti já okùn bí ẹni léhun bá ti ń wà lọ́dọ̀ ẹ̀ kọ́dágbére fún gbígbà àdúà àfitọ́lọ́hun bá fi ń ṣe ìsìdìrájù oore kórí má fọwọ́ àgbégun orí ẹ̀dẹ́ ló kù tó bá ti ń jákùn bí tó máa sokùn bí pọ̀ ọ̀njẹ́ gàba lérí ń tọ́ yẹ kí gbogbo yín ọjọ́ màkẹ́jọ pín kò ní gbọ́ ti jágbà ẹ̀bí mi lágbà òye tágbà lọ́jà àà àná wá pọ̀ tí wọ́n sá fún ọ pẹ̀ sáfihàn lẹ́wọ́ ẹ̀mọ̀ pé wọ́n ọ̀dẹ́rún ẹjẹ́ wọ́n máa jẹ́ wọ́n jẹ́ orí wọ́n jẹ́ mú kèé jádùá ọgbà àwọn kan yìí jẹ́ kádùá ọgbà tí ọba ti jẹ́lé ò ọlọ́run lójú a máa tì mí fẹ́rù mi tọ́ bá rawọ́ sí mi kí wá dá ọwọ́ tó ra sí mi ọlọ́run padà lófo ọlọ́run ní tì mí lójú sí mi kí fún ní ẹnu tí máa ń ṣẹlẹ̀ ńgbà ni pé ó lè máa jẹ́ ń tàn gangan láwọ́ èéfí pé ọgbà ńgbà mi láti máa wò pé bẹ́ẹ̀ ni ọgbà ọlọ́run lè gbà lérí níta béèrè wọ́n bá sì wọ ọlọ́run subhanahu wa ta'ala ó lè fi ti aburú mi lọ fún ya tí ó fi taburú lọ tí wò sí ní mà pé àdúrà tó ṣe bọ́yá o béèrè nǹkan ni tí ó fọ́ aburú kan tí ó bá sí ọ́ ó ti fi ti ọba yìí la wá ń kì sàkóra wa wájú ẹ̀ ọba tí ètí e lẹ̀kùn ó mọ́ni ibi àti lọ́nu kò sígbà adéwájú ẹ̀ tí ò ní sí ọlọ́run wá dáríjì wá wù ìdẹ̀kùn ẹ òsìn tó tó láyé ìdẹ̀kùn rẹ lèyàn máa rí lèyàn fi lè ọlọ́wọ̀ bá ṣèdẹ̀kùn fún yàn gbogbo tí mẹ́nu ẹ̀sìn ni ó lè lára ìdẹ̀kùn ní máa ń ṣe fáwọn tẹ́ rí tí ó ń ṣe ó ṣèdẹ̀kùn fún ẹni bí ó bá rí bẹ́ẹ̀ ẹwẹ́ lómi ẹwọ́ irú ebè tó ti kọ lóko bẹ́ẹ̀ bá ní ọwá kí ọ̀pá àrùn méjì yóò nílá rẹ̀ yóò nílá ẹlòmí ilé bẹ́ẹ̀ torí ọ̀pẹ kan máa rẹ́ sí láìsọ̀kalẹ̀ ń bí ọ̀rọ̀ lọ́rùn dé tí ẹ bá wá nírun tó yóò lè lára ìdẹ̀kùn ní orí ọba tó láwọ̀ orí dẹ̀kùn ẹ̀ tàà fi ń lè sìn ọlọ́run adúpẹ́ orí tó ṣe fún áó alùkọ́rùn látún jókòó tí ara àdẹ̀kùn tàà rí náà ní o ọjọ́ oṣù wa gbọ́ ọlọ́run abíọ́ mọ́jọ́ oṣù wa gbọ́ Wàfíìgbò

alámàlè ń sáànà máa lámù yà lámù ìwọ lọ máa fi ń tọ́mì èèyàn ọmà lọ máa fi ìmá ọlọ́run àbíọ́ èyí tó ti fi ma wá nínú ọmà mọ́jẹ́ àgbàgbé ẹ̀ àwọn èyí táà tí ma ọlọ́run fi ma wá wá jẹ́ lílò rẹ̀ ó lè máa rọ̀ á lọ́rùn gbóntá má ṣe ní àlùbálẹ́ lórí ọlá títóbi rẹ̀ ọlọ́run torí lílo ìmà òun nìbùkún ìmà méèyàn bá nímà tí ń patẹ́gùn lórí atẹ́ ló ń pe ìmà lórí atẹ́gùn àràfí orí atẹ́gùn ní tí ń pé kò sí ló ẹ̀rọ orípa àmọ́ yẹn nínú sẹ̀mí ayé ẹ̀ àlùbáni ọ̀padà jẹ́ fúnjú alìkìámà nígbà kàdísì kan fún arí tánàbí lálá tó ló ń rí ẹnìkan tí wọ́n ń fi òkúta ń wé orí ẹ̀ òkúta bá ti yí gbirigbiri yóò tún lọ gbé kó tó débè orí ó ti sọpọ̀ yóò tún fi wí wọ́n ní bí wọ́n ti máa ń so ti ẹnu tí èdàlìkì á ọlọ́run wọ́n wá béèrè pé kí ló ṣe ọláwọn tí ó kéwùnù tó máa lù kọ̀ránù kò fi wúlò fáwọn èèyàn lọ́sàn-án kò fi wúlò fún rẹ̀ lóru ọlọ́run ó pẹ ẹgbẹ́ ẹfòkúta ń wé kúrò lórí ẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ ti abẹ́ ọlọ́run ṣàánú wa o jẹntá àmà jẹ́ wúlò fún àwọ̀ láti tóbi rẹ̀ ọlọ́run akí gbogbo mùsùlùmí kó wá sí ẹ̀sìn ọlọ́run ó lẹ́sìn fún wa ibi a ti sinmi lánàá àti sàdúwà fáwọn tí a ń kọ́ wa lé ìta ń ṣe ta jèrè rẹ̀ lára wọn bá a ṣe ń wì náà ní jádùá wọn kódà ká mọ́ràn ti yanu sí ládùá fún lórí gbogbo táwọn ìrìnà ti nípin dáadáa ni àpéyàn báyìí ti fi dáadáa ti sọ́dọ̀ èèyàn ọlọ́run ní irú dáadáa èrè jẹ́ wọn lórí wa ọlọ́mọ́sálá ìjẹ́ ọmọ pọ̀ sí o ọlọ́run ní wọ́túlú àléhìn ọlọ́run rẹ̀ ànábì máa ká fún wọn nàbà núhìn ní ìdíkọ́ làlẹ̀kà omi yìí ìró nípa ànábì núhù nígbàtí ń sọ fáwọn èèyàn ẹ̀ pé yá káò omi Gbogbo ẹ̀yin èèyàn mi káàna kàbúrà alaykum maqami. Bọ́ bá jẹ́ bí fàtí ní maqam, ó lè wà bẹ́ẹ̀ ó sì lè jẹ́ muqam. Tọ́ bá wá jẹ́ bí fàtí tó jẹ́ maqamu, òun ni ibi èèyàn dúó sí. Dídé èèyàn dúó sí, ọba sì jẹ́ muqamu ìkọ́mànù ìdúró ọlọ́run ní máa ká fún wa nàbà núhì ní ìdíkọ làlẹ̀kà omi ìró nípa nábì núhù nígbà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ń na kábùrà léèkún makọ́ mi wátẹ̀ zikiri bí áyà tìláà fàálà lọ ìtawà kálítù fàájímìhò àmọ̀rọ̀kún aṣúrọ̀ká àkún tó mẹ́lá yàkún àmúrùkún àlèkún gúnmọ̀tà tó mẹ́kùnkú ìlẹ̀yà wà látún ó ní tó jẹ́ pé kàbúrà àlèkún mọ̀kọ́ mí tó lè lára yín jẹ́ pé aṣọ lánàá pé ara tánà bí inú wù fi wọnú àwọn olùlẹ̀ aziminu nke ìwọ́nu kò bójú wẹ̀yìn lórí tààrà ó ní kánà kàbùrà lẹ́ẹ̀kùn makọ́ mi ibi mo dúó sí tí mo dúó sí tó bá jẹ́ pé bí mo ṣe wà láàrin yí àwọn àfáà wọ́n tún pé látàrí ẹ̀mí ẹ̀ tó gùn ni ṣe àpẹni tí èyàn bá fẹ́ rí àdúrà kó kún ni wọ́n máa ṣe ńgbọ́ ọlọ́wọ̀n ọ̀wà kábúrà makọ́ mi bẹ́ẹ̀ ṣe ń rí mi kò dùn máa yínú wátàbí kì í rí ìtí mọ̀ ń sọ fún pé bọ́lọ́hun ṣe fẹ́ ṣeré ó ní ẹ̀mí ti láàyè tí ń sọ fún wípé ẹ nǹkan tó bá tóbi lára yín fàálà mọ́ ìdáwà kálìtù ìtí mọ̀ ní wípé ẹ̀rù yín ọ̀bà mi èmi ò ní kú ò lórí ibi mọ gbẹ́sẹ̀kà kí núhù kí lọ gbẹ́kẹ̀lé débẹ̀ ọlọ́ni mọ̀

wọ́n owó bẹ ní wọ́n lẹ́lòmí ilé wọn ilé babẹ̀ tí ò rí gbé wọ́n gboko lọ́dọ̀ ẹlòmí wọ́n gboko lọ́ ẹ̀ pé nígbà tó rí nǹkan jẹ ní gbẹ̀rẹ̀ bá pọ̀ jí ní o tó ń wé kínú yọ́bọ̀ ọlẹ́ lórí ẹ̀ láíláí ni ìgbógun títọ́lọ́hun ti wà ẹni ọba fẹ́ ṣe tọ́lọ́hun ní èwo bẹ̀ òníwò ìtọ́ ọmọ gbọ́ ò ní dá ọmọ sọ̀rọ̀ ọ lè pọ̀ alára ẹ̀ nìkan ṣe wọ́n pọ̀ ẹlòmí ìpọ́lẹ̀ ní ọwà nù àyà wa tẹ́pọ̀lẹ̀ ní ọkà wọn kún náà wọlé olóhun ọ̀sẹ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ tí ọ̀fẹ́ kan ṣe ọgbìn alọ́lẹ̀ náwó ọlọ́ọ̀kẹ́ àfá tí a ń fáwọn àyà wa ń jọ náà ẹnu màmá mi ni mo ti kọ́kọ́ gbàá kí tó bí ọ wà nínú alùkùrán tí a kọ́ wà ní wípé wá ìdásánmi ìhun lágíwá jẹ́ǹkẹ́ ìjẹ́ǹkẹ́ bí màmá mi ṣe máa ké tí mo gbà wá àníwá ìdásánmi ìhun lágíwá tí wọ́n bá ń sọ̀rọ̀ ohun sí ti tún fún ànù wọ́n máa fi agbe ojú wa àtọkàn wa kú níbẹ̀ àkọọ́lù lana àmàlùná dá ẹ̀sìn tí wá táhùn ṣe ládáa rẹ̀ tí wá ní ọ̀jẹ́ wálàkún àmàlùkún èébú tẹ̀ ń bú wa tí yí ní ọ̀jẹ́ sàǹpẹ́ mú ọ ní rẹ̀ ikọ̀ láyàun sàlámù ní àlẹ́ ikún ọlọ́run bá ní fẹ̀yìn náà mànà ìtumọ̀ sàlámù àlékún bàbá wa sì tún fánú sàlámù ní àlékún ọlọ́run bá ní fẹ̀yìn náà màná ó lánàbùtà gílé já ilé àwọn òní ṣe bí ẹ̀yà fọ́nú fọ́ra tẹ́ǹfò sí jódòdó ọ̀dọ́ wọn mo ti gbọ́ yorùbá àní ṣe bí ẹ̀yà fọ́nú so yẹ kí oṣù ọmọ àtàyàn kan tó wá gbé lùdùdù déwájú lé àwọn ọmọ ìlú kan tó wá bàtà máa jó ẹgbẹ́ nǹkan ṣe ni ọyọ́jọ́ wọ́n mọ̀ pé ìjọ ọ̀kan ti ń ṣe òun kó lé bàbá olù gan jìnà ní gbébí tọ́wà lẹ́yìn ṣùgbọ́n tí nọmba sí ìṣẹ́ orí èèyàn ọ̀bá pé a máa fòsì jódùnú ìtawà kálítùn ànábì núhù ni à ń sọ̀rọ̀ ẹ̀ ìdínú tọ́lọ̀ fi máa pàtà àwọn ànábì ọlọ́run ti fi ń pa fànábì kó náà má bàa fi banújẹ́ nípa tí wọ́n ṣe fún ànábì núhù ní alàlọ́ ìtàwàkálìtù ìlágbára kan kò sí tẹ́lè fi mi ṣe ṣùgbọ́n Ọlọ́run ni mo gbójúlé ìwọ náà gbójúlé tẹ́mì àti ẹbá ti gbójúlé ìwọ̀nba ní máa sákiri wọ́n ma ẹlòmí ibi sísá sísá lọ́sá tó tún lọ bọ́ sọ́wọ́ àwọn ilé wọ́n léhun òjò ọgbádùn ẹlòmí ò lè gbélé bábẹ̀ lè gbágbó olé ọ́sá lọ ìtọ́ ń sá fún agbára ṣe ìtọ́nù lọ ń sá fún ọkọ̀ ojú okú ò rẹ tó bá jẹ́ pàgbára ṣètọ́ ní ilé ọká tí wọ́n ní oṣù ọkọ̀ àgọ́ okú okú rí orí ọwà wọ́n wà bọ́ iná wu yàrá okùn wúwa wọ́kọ̀ bí ìlò yàrá onàkùn wọ́n rí yín fún wọ́kọ̀ bí àtàwọn ọmọ ọlọ́run ni wọ́n ń rí yí mìnà ẹ́sù látàrà ó na hún láàyè bí ẹ̀yìn òtí rí ó ṣe sáfúnjúkọ́ ọdún tọ́lọ́run kọ gbára lọ́lọ́run o máa sí èsù tí ó wé èsù kèésù ìwọ́n sí ìsù sọ ọ̀pọ̀lọ́run ní ikú ayọ̀ owó olójú oòrùn èmi àti ọ́yì ti sùn lọ á sọ aṣọ àbúránù ìṣúró sísùn owó èé kò ní tí ó jẹ àfàwọn ọmọ ogun ẹ̀kan àwọn a máa jẹun rí àwọn àlìjànà tí máa ń lò kò sí tẹ́nìkọ̀ọ̀kan wá lè ní tó lè fàyàbalẹ̀ fún a jùbọ́lọ́ndó alálọ́ ìtawà fàájìmí owó amúrakùn ẹwò gbẹ́kẹ̀lé nínú ọlọ́run bẹ́yàn bá ní kò sí tí ó bàyàn lẹ́rù bó ọkọ̀ ní ànábì ọlọ́run níwù tí ń wí kí lóní owó ọjọ́ àwọn àfáà ti sìn tó bá fẹ́ mọ̀ báwọn àfáà ti ti rí sáàrùsẹ̀ ìsì kọlù kí láwà ní ó sí ọmọ tí ń bẹ lábẹ́ láwà ní àwọn aláwo lọ́pọ̀ ní àwọn tó ń pè láàfà àwọn lọ́pọ̀ ẹnu mọ́ sọ̀kan fún yí ọmọ akẹ́ omi kan ó di ọkọ̀ lọ pẹ̀lú àwọn àfá kan kọ́lọ́wọ́ tó ádìrí ẹ̀ sọ́dọ̀ mi ọ wá sùndọ̀ mi ń jọ́kan àwọn palẹ̀ ẹmọ́ nídàjí ipá ń lọ wáàsí nígbà tí múra lọ ó ti múra bá mi mú gbẹ̀ẹ́ bá mi láàrin lọ́kọ́ bá ń lékún àláfíà rẹ̀ àwọn amúra tán bàbá gbé tí a kọ́ ti ya mọ́dí àwọ́gbà tí a lọ mi ó ní só ti yá nù ó ti yá wà sí ti yá mọ́ ló ti yá ó ní ẹ ti múra tán ó ti múra tán ó ní kò sí ètí ẹ fi sí apá mọ́dí à ń lo ogun jálù mi ní àbẹ́wòlá lọ sí ọlọ́wọ́n tó ń ké ó lè tí wọ́n so mọ́ ìdí ó so má pa ó lè ní onímọ̀sí lọ́nu àwọn táwà àwọn táwà kíw lọ́dọ̀ tí a oríire táwà sínú àkábà máa pa àṣì àfáàmú bá a ṣe kéré ma lọ́jọ́ orí wọ́n mú a mára débi pé wọ́n máa múra lójú wa mọ́ra lójú wa alábàámẹ́wù alábàámọ́sòkòtò alábàámúláwàní èyí tí wọ́n bá bọ́lẹ̀ àwọláka sínú apẹ̀rẹ̀ àbí àti páálí tí a wá fi dẹrù nù wọ́n fẹ́ fi páálí gan rúlọ̀ lóèbó àwọn ọ̀bá kílọ́kàn wọ́n pẹ̀láyé hmm. òkọ́ káyékùn yíò lẹ́ máa jà lọ́bẹ̀ọ̀n torí àwọn àyà yìí orí àyà kan wà ní a ń kí ànábì Nuhu ni ó ní gbogbo amúra gbogbo bí ẹ bá ti lè sẹ́ ẹ lọ sẹ́mbẹ̀ ẹ wo inú ọlọ́ni o ó kó lè

ilé ọmọ ọmọ o wọ́n ní pé gbọ́bùrú ẹnu abọ́ rẹ̀ wọ́n sì agbọ́bùrú lẹ́nu ń tèmi ọ̀dá lábọ̀rẹ̀ ọ̀bá ti lè sọ tí ọ̀dá lẹ́nu ọ̀yẹ́kí mọ́mù náà máa sọ tí ọ̀dá ọlọ́run lè èèyàn máa gbẹ́kẹ̀lé tí èèyàn fi ẹ lọ dánwò wà súraká àkún àwọn àfá àwọn àfá àwọn àfá oní olédè ọ̀súraká àkún yẹn ọ̀nà méjì ni wọ́n gbé méjì àbí mẹ́ta náà gbé wàsúraká àkún àwọn míì ló lè lè lọ ní wàsúraká ìkún kí wá wọ̀ máa jẹ́ wá wùmà yíyà ìyẹn ni pé máa ṣúra káàyì kún àwọn míì wọ́n sì ló lè jẹ́ wọ́n ká ní wà ṣúra káàkù kún bọ́tí ẹ̀jẹ́ pé léhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn elédè wọn àgbá wọ́n wù mà yíyà tàbá pẹ̀bẹ̀ ọmọbẹ̀ fa ajími wúwá múra kún tàbá pé wáwù yẹn ní wáwù là átífì átífù lọ jẹ́ ń bì ló fi jẹ́ súra káàkún sí à pé amúrakún ẹlọ kó gbogbo ọ̀ràn yín jọ wà súra káàkún ẹlọ kó gbogbo òsáyín náà jọ máa tọba jẹ́ kíni tọba jẹ́ wáwù là átífì tọba sì pè ní màyíyà fàájìmìwú amúrakún ẹlọ kó agbára tẹ́ níjọ máa ṣòra káàyè kún pẹ̀láwọn yìí. nípa míì tọba wá pè ní ṣúra káàwù kún tí wọ́n ní wọ́n ké bẹ́ẹ̀ wọ́n láà jẹ́ pé yọ́ lọ bá a ń tún wà ṣúra káàwù kún àní yọ jẹ̀bẹ̀ wàsúrà ká òkun a jẹ́ pé yọ ma jẹ́ kí ní fún dọ̀míru à ń tún yọ tẹ̀lé à ń tún wọ́n ló lè ọkùnrin bá yẹn náà wọ́n ní ká mọ́, wọ́n ní mọ́ wọn fi ogbà ara gbà kí ló dé tẹ́ẹ̀ fi gbà wọ́n ni torí tó bá fi lè gba dómà báyẹn nínú òkun wà ọ wà ń bẹ̀ tí wà bá sì ti lè wà ń bẹ̀ wọ́n ni ká lọ máa wọnú à lọ bẹ́ẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ ní àwọn àfá òfin tí wọ́n fi gbà wọlé nù ọgbẹ́ wọ́n lọ kó gbogbo agbára wọn wá óbi dórí òòsà wọn mọ́kò ma tó mà láàyà kún amúrùkún mà lè kún gúnmà ẹ má jẹ ọ̀ràn yín ìtẹ́fẹ́ ṣe ẹ má jẹ ọ̀jẹ̀ gúnmà tán kọ́ mọ́ ṣùgbò yín lójú kọmọ jẹ tí ó ṣúbò yìí lójú wọ́n mọ́ láti inú gamam ẹ̀ṣúbò tó máa okùdò ìlà ìyà ẹwà náàbí ọlọ́run ó ní tó máa okùdò àláyà ọwọ́ tẹ́ ẹ bá fẹ́ náà ẹ̀nà sí mi ẹ̀nà sí mi ìyà tí bá ń bẹ lọ́wọ́ yín ẹ fi wà látún zèrò náà látún sì rú ní ẹmọ́ wò mí ṣe láàánú ẹmọ́ pẹ̀ ṣàánú mi gbogbo agbára tẹ́ ẹ bá lẹ́ ní ẹ̀sí kíní ẹ̀lò Wàlá tó ń zèrò. Ẹ mọ́ pẹ̀ mi pé ẹwò ẹ̀tì ẹ̀já wo ti bàbẹ́ rọ́rọ́. Ẹ wo ti ìyá mi, ṣe ń tẹ́ ẹ bá fẹ́ ṣe gan mọ́ fẹ́ rí. Ń ànábìnú ti gbádé azimunu fi dé ládé ànábí ọlọ́run tí ó wẹ̀yìn ẹ̀bá ti sọ́nà lánàá yóò ti ju yúnúsà lọ́nà ẹ̀bá náà bí yúnúsà lọ ọwẹ́yìn àtúgbọ́dọ̀ sọ́pọ̀ ànábí ọlọ́run lórí ètò ọlọ́run ni ó gbọ́dọ̀ fẹ́nu kàwọn ànábí ọlọ́run láìdá sísá rẹ̀ òun lọ́lọ́run ثم قضوا إلي Ọlọ́run kẹ ní àwọn ànábì Ọlọ́run kẹ olà ànábì àwà inú èyí tó ga jù nínú ìròyìn tọ́lọ́run lánàbì wò ní tọ́lọ́run fi ròyìn ẹjù ní quran lọ́n ròyìn núhù débi pé náwó na abudan shakura pẹ́pà mẹ́nubà na gbà ń sọ̀rọ̀ pẹ́ ọlọ́ni núhù shakura ní ọlọ́run lẹ́rú ọlọ́pẹ́ ni ọmọ dúpẹ́ pọ̀ ọkàrí ká padà sọ ìgbòdò báyìí náà náà Ọlọ́run ní gbogbo ọlọ́run ní gbogbo àwọn tá a ṣẹ́kù láyé àrọmọdọ́mọ àwọn tá a gbé ọkọ̀ ojú omi pẹ̀lú Núà ni. Àbòdá ń ṣàkó. Èyí ò àfáà ló fi jẹ́ Bàṣárì bàbá gbogbo abara ẹlẹ́ẹ̀kejì. Ànábì Ádámà ni bàbá gbogbo àwọn abara alákọ̀ọ́kọ́. Bàbá kejì ta oní Nuh torí gbogbo etí ànábì Ádámù n gbé bọ̀ ti parẹ́ pẹ̀lú omi tufanu laye Noah ẹnu àwọn tí ànábì Noah gbé tó kó sínú ọkọ̀ ojú omi ti a ku tọ̀rọpọ̀ náà ni a tún tán sínú ọkọ̀ yẹn púpọ̀ àwọn náà ni ọba wọ́kọ̀ ọmọ ẹ̀gán tọ́rọmọ mẹ́rin lónìí inú wọn ni káníánù wà inú wọn ni háàmù wà inú wọn ni sáàmù àti yáfúúsù àwọn mẹ́rin tó bínú tí a mọ̀ pé amẹ́rẹ̀rin náà ni ànábí Núhù ní kí wọ́n wá wọkọ̀ ṣùgbọ́n torí pé kan jẹ́ ọjẹ́ kèfèrí sọ́lọ́hun ó ní Kànáàn ó gbàgbé abárẹ́ nìkan nú àwọn ẹni tọ́lọ́ ń dátọ́mọ̀ ẹ̀rí bákan ẹ mọ́bú o ẹba káànú ni o ọlọ́run bá ní kọ́mọ tí ọ yáre àánú ọlọ́run lórí gbá o pàápàá bí ò síwín òní tí ń bẹ ń ta ya ọmọ òní ẹ̀bẹ́ rí ìkàmọ́kúrítọ́ ọwà ń bọ̀ lóhun ó bẹ gbogbo oorun tá ní gbogbo bí ọwà rọra kù bí ah, nígbàtí a o bẹ́ẹ̀ sì ni ó rí ní orí ẹ̀ tí ìyàwó rẹ̀ tó ẹ̀rí o ṣe bí ẹbáwọn ṣòkòtò omi tó ti wà lórí media ń sìn tẹ́ ẹbá ń wò kò tí ìpọ̀ tó nǹkan ní sbí ní sìn ẹ̀rí pé wọ́n padà gbá ṣe pé wọ́n sáàgì kọ̀kọ́já bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí wọ́n ti ń bọ́ ṣòkòtò ó dé taníṣì nílùú èbó ṣe bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí ni olóṣì wà ní ìsìn kò tí ó tí ìga tó nínú wèrè wèrè rẹ̀ nípa tó ó tí ìyá wèrè táwọn ọ̀gá àwọn tí ń bọ́ dé ìtàn nísìn àwọn náà sì ní wọ́n líkàlùkù ó fi mójútó mẹ́ orí ilé lẹ́sẹ́ tọ́lọ́run fi gbogbo àwọn tí ó fàwọn ọmọ àlùbáríkà kẹ́yìn tí wọ́n ma pe ń tọ́ dáa sí tí àwọn ọmọ yín ó sì mú ọmọ ẹwà bí òmú à ó tí ọmọ bọ́tí ẹ̀ṣẹ́ wákàtí kan náà ni ó fi jókòó tí a kò sí tọ́lọ́wọ́ ò lè fi ọ̀rọ̀ ẹ̀ tí o lè fi sínú ẹnu sẹ̀mẹ̀ yàn ilẹ̀ kí ó bọ́sẹ̀ wákàtí kan lè jókòó ebi torí owó náà ni owó lọ́jọ́ máa rẹ̀ ọlọ́ lè kéwú ilé ni ilé ìwé gbogbo ẹ̀lẹ́dàdù kẹ́yìn èwo ẹ̀ èwo lẹ́tò sọ fún mi ìbò lẹ́dì tán ilẹ̀ lálàáfíà ma wọ́n èdìbò tán kátún wà ní fòró ẹni ẹlẹ́ẹ̀lẹ́ ní òun ló ẹni ẹlóhun lọ wọlé ẹ̀jọ̀ gbádùn náà ọkàn ìbálẹ̀ abọ́balẹ̀ sáyé tẹ́ wá múra sínú ayé tó ti láoyin tán olóòrùn olókùn tí a ń lábáyìí sin ọlọ́run kálukú wó mójútó darí ọmọ ẹ lọ síbi tí ó ti ní padà yáwèrè rìláyé náà yà ní ìsìn lọ́wọ́ kálukú wa o já mójútó ma o kódà mọ́ máa ń kàánú gbogbo àwọn ọmọ wa tí wọ́n níyàwó tí wọ́n èbí ma àánú yí máa ń ṣe mí okùn okùn bẹ́ẹ̀ ṣe kó là sásìkò ìbá irí báyìí kìí ṣe pé yọ́ ma dá lọ tí ó dìmúnú èmi kí mọ̀ ń sọ ẹni tí a ń fi nǹkan rán tí è sì ń sọ nǹkan kọmọ́rì bẹ́ òun lọ sọ oníláyá tí àlà náà sì zàmánú ìgbà kan ò ní dé báwọn èèyàn ṣàgbégbà kan ló dé bá wáyìí ilá wàlàdí bá dàwó ṣàrùmínú àfikọ́ jẹ́ pé tí ó dé lẹ́yìn ẹ̀kọ́ burú jùlọ àtàtàlẹ̀káwó rọ̀bákùn ó ní bí ó ṣe máa rínú tẹ́fì bọ́lọ̀ yín pàdé ẹmà fọdún yìí lónìí kálàwà ní kó múra gírí sí nítorí ayé yìí gbogbo bá ṣe sáré sáré ìtọ́fẹ́ á ní lakún ní sáà ní tí ọ̀fẹ́ á ní a lè ní tí ọlọ́wọ̀n ọ̀sẹ̀ tó ẹ̀ tí a mójú táwọn ọmọ darí wọn mọ́sí mígbọ́ ìsọfọ́ ọpọ́ ọmọ pẹ̀kọ́ lọlé ìwé ona ni ní tí ó ṣe nú ẹ̀sìn ó ní tí ó ṣe nú tí ó ṣe nú ẹ̀sìn ní tí ó ṣe olóláwọn àyè tí ẹ̀kọ́ tí máa wúlò tọ́rá àṣàyé náà tí wá lẹ́kọ̀ọ́ ọbẹ̀ ó ṣe ma bí ti bí o ti gbé bí bá tí wọ́n ń kà á náà ẹjọ́ máa kéwú ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa ọmọ adarí ẹ̀sìn bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run wọn náà bá ń lọ ọmọ mẹ́ lọ kálọ́ mo lọ àmọ́ sá sí ọjọ́ ọmọ agbáwùjọ tí bá ti ń darapọ̀ máwọn kan máa wọ́n máa wọ́n kó ra wọn tó bá ti òrìlé jáde o yẹsẹ gbogbo àwọn tẹ́ rí táwọn ọmọ wọn rí bí wọ́n ṣe rí wọn olódùmọ̀ wọn nú ẹlòmíì sun ẹkún nú ni tí o lè sún ta ọlọ́mọdé àsunkún náà ti tìta látara wọn máa wá ìdùnnú ni wọ́n máa ṣe fún alátara wọn tó náà gọ́ máa wọ́ ọmọ ẹ̀pẹ́ ah, èmi náà mo sì bí lè yọ̀ lọ́wọ́ tí o ọ̀ká ni o ọmọ nù ọgbọmọlẹ́kọ̀ọ́ la fẹ́ kọ́ nù tẹ̀ gẹ́gẹ́ pé ìtàn kákan máa fi dúnnú ká máa kọ́ a máa mẹ́kọ̀ọ́ bí a bá ti ń dé ẹwà wo ibi tó burú sínú tí èyàn gbọ́dọ̀ múra mẹ́rin la mọ̀ lóbi tí wá ṣe pé bá ṣe wì ṣe mọ́kọ̀ àwọn ọmọ yòókù kánáánù tọ́ ẹ̀yàkúyà láyé mà ìtí ọ̀bá dáun tọ́lọ́n fi lè fẹ́ àbàwọn rẹ̀ mọ́yàn lábáyìí ayé ò ní rí dáadáa mọ́ èyí tí ọ̀dá ni wọ́n máa fi ni wọ́n máa pariwo mọ́ yànlá pé àwọn ọmọ ní àà bí i kiri <laughs> wọ́n á kí èyí dá gbogbo èèyàn ní máa bí ọmọ tó dá èèyàn ní òbí wa ni ṣùgbọ́n tó wá ti jẹ́ ètí ọ̀dá sọ́ọ̀mọ ní ọmọ ọmọ alámarínú ńgbà tí ó ti wúlò gbogbo tó sí fún alọ́mà ọlọ́run àbíọ́ jẹ́wọ́ wúlò ọlọ́run sí alọ́mà àǹfààní ọlá àti tóbi ọlọ́run káníánù ẹjí òkè ogun mọ́kọ̀ ẹ̀ wọ́n máa fi bú ìyàn pín sọ́mà káníánù wọ ọmọ ìní ọ̀sẹ̀ tí ọmọ sọ gbọ́ àmọ́ àti sáré ẹ̀pẹ́ tàbísírù tó wá lọ́jọ́ ọmọ pé mẹ́rin ni ó bí ẹni ló bí ètí ọ̀yà rẹ̀ lókòótà tí ó yàdánú ọmọ ló kó ànábì Nuhu ta ah, ọlọ́run ṣàánú wa àmín ò síyàn lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn ìròyìn tọ́lọ́n ṣe fún láti ń sọlọ́ ah, Ọlọ́run ní anabi nuhu abudan shakura abudan shakura ẹrú ọlọ́pẹ́ ni o ọmọ dúpẹ́ gan jẹ́mi àtẹ̀yìn náà ọmọ dúpẹ́ o ọlọ́run sóre fún gan tí ń bẹ ní ìsinú àrọmọdọ́mẹ́ ni kò síyàn lọ́dọ̀ àwọn àwọn afáwà àrọ ọmọdọ́mà ànábì inú rúhù òní dhurriyatul baqiyah òun làrọ ọmọdọ́mà tí ń bẹ lónìí tààrí ba'da halakil umam fi tufa lẹ́yìn ìgbà gbogbo tí ń bọ̀ tó ti bómi túfánù lọ àmàkó ọlọ́ni ọmọ kọ́ sínú ọkọ̀ ojú omi ni sọ̀jẹ́nì ni lákọlábò ọmọ akọ ẹyẹ abo ẹyẹ akọ ẹran abo ẹran akọ ajá abo ajá akọ ẹṣin abo ẹṣin bó ṣe mú ànù akọ màálù abo màálù ọkọ̀ ojú omi tọ́lọ́ ní kéèṣe ti atánkan láti ti anisó lè gbà tó máa tí ò ní rí dájírí ọlọ́ọ̀lá ní ó tún máa fòkọ́ máa tagẹ́rẹ́ bí a yúní na pẹ̀lú àmójútó àwọ̀ ọlọ́ni àwọn alamójútó ń pagẹ́rẹ́ bó ṣe kó nǹkan tó ẹbáwọn àbọ́ ọlọ́run kí a nínú tí a sọ fún àwọn ilẹ̀ bèmí léèrè lóhun àti àwọn àwọn tí a pa fún àní wọ́n níbẹ̀ lájá ti rí gbégún wọ́ ẹbẹ̀ ló ti rí gbégún wọ́ òdún wọn bára wọn tún sùn nínú ọkọ̀ ojú omi ibẹ̀ sì ní àdàbà lò náà ti gbà tiẹ̀ ló ti rí tiẹ̀ náà mú ọlọ́nkẹ́ àfáwáwó

lè àwọn èèyàn ẹ̀bẹ̀ta àwọn míì wọn ọ̀gbà wọlé wọ́n ni tọrọ wà ẹranko náà ti máa sọ̀rọ̀ ó sì wà ẹyẹ tí máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ẹyẹ sì ni àbí wọn ni fi yẹn wọn wá mú mi wá wọn jẹ́ pé àyàwó Hmm. wọ́n a ti yàtọ̀ nù rẹ̀bí ọ̀kálùkọ̀ sẹ́ni tó takoléhùn lọ́rá àti ìrẹ̀nàkò tí rẹ̀rìn èyí tí ma sunkún lárí ràkúnmí a ma sunkún ọba rí tọ́ bà yóò gbójú sí sánmà àwọn bàbá wa kọ́ ẹranko wọ́n nínú tẹ́yàn bá tí òun bá ṣe tẹ́yàn bá ń ṣe pẹ̀lú ẹ̀pọ̀ a máa yéèyàn bẹ́yìn sí lè bá máa lú sọ̀rọ̀ pé mi bá débẹ̀ wọ́n kàn mí à kí n jọ kò jẹ́ ní ilé ìsọ̀rọ̀ wá káyà kìlíhùn àìkáyà fún màálù ẹ̀yìn lẹ́mọ̀rú èdè tẹ́ẹ̀sọ́ sí tí ò ẹ̀sìn àwọn gbogbo ọparí ẹ̀sìn náà nù ọya jẹ́ ni ọlọ́run wá níwọ̀ gbogbo ohun tá a láyé tí a bá kú wọn máa rùn ni yọ jẹrà tí ó sì máa rùn ọ̀tọ́ ọba kú gbígbẹ lọ́gbẹ̀ ọgbẹ̀ ò ní jẹ́ra ẹbẹ́ máa rí ọgbẹ̀ ẹbẹ̀ tààkì ẹ̀sì ní rọrùn pé bí ẹ̀lìrí ṣe máa yọ́ bá léjẹ́ tọ́ bá kú bẹ̀ sọ́tọ́pọ̀lọ́ ni ọ̀tọ́pọ̀lọ́ oríire nítorí pòun náà dá sí nǹkan rí èyàn ní dá sí nǹkan rí kọ́lọ́wọ́n má kọrí fún yàn gbogbo dáadáa tẹ́ ma dá sí olúfin jọ́ràn yín ọmọ àdọ̀rọ̀ èyí dùn jù bá ń lọ ẹ́ta kà ní wípé nítorí pọ́kọ́lé mọ́tò gbá láti wò pé ah, àwọn tọ́rọ wọn dùnnù ní bẹ láyé tọ́lọ̀wọ̀n ma bá bí lẹ́yìn ọ̀rọ̀kọ̀ béèyàn kọ́lé yóò gbèlé ọlọ́run a máa sẹ̀mí fún yẹn jọ́ mi ọlọ́run má fi ṣokùnfà burú fún yẹn tẹ́pẹ́jọ́ tí èyàn padà jẹ́ lórí ẹjọ́ alìkíámà kò nílé jẹta ọwọ́ àlọ́wọ́ bí kálùkù sí ń sáré rẹ̀ ìbẹ̀rẹ̀ náà làwọn ọmọ kọmọ ń sá wọ́n ẹlòmíì fi ń gbẹ́bọ ibi tó rí ipa fẹ́ dà náà ni èyàn máa ṣe dáadáa ní èyàn máa ṣe ẹmọ́ wẹ̀yìn ọlọ́wọ́n a máa sán ìjọ tí ó sán báyìí yà ní mani lọ́sàn fọ́pọ̀ lọ́hùn bẹ́yàn bá sì máa burú ṣe ẹjọ́ múra sí kọmọ́ múra sí o kọmọ́ pùn sí lóníkó wọn múra sá burú kọjáwọ́ ni o má burú o ọlọ́run fẹ́ ti ọmọ lé náà fún ìwọ́ ìdìdà kọ̀sẹ́ni tí ó rí ọ tí ò ní máa hì bàtà lẹ́sẹ̀ sẹ́ni tí ó rí ọ wọ́n máa lé ọ kiri ní náà bá ti rí ọ wẹ́ àfíká pa ọ rẹ̀ kódà díìsì mí wá gan tó fi ládàtì pẹ́tọ́ ọba rí palẹ̀ kàkọ̀kọ́ ni

amẹ́ta nàpẹ́kọ̀ ọba wọn gọ́kọ̀ òun ti bá ẹ̀kún mi lọ oníkanáánù àwọn mẹ́ta tí wọ́n gọ́kọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n bí gbogbo ẹ̀dá tí ń bẹ háàmù òun ló jẹ́ bàbá tí a gbogbo ẹ̀ tó bá jẹ́ dúdú tó jẹ́ áfíríkà báyìí ni ìran háàmù làwa ló bí a sáàmù ni ìran tàwọn lárúbáwá ara rẹ̀ bítan sí kọ́ pé ìran àtọ̀dọ̀ sáàmù ní ìran tàn lárúbáwá yáfúzù làwọn Europe àwọn Rome gba wọn ọ̀hún ní tẹ́sí ma pé bọ́ọ̀ bá ń wá kiri gan ìtí a kọ́kọ́ rí náà continent ta ní mẹ́ta náà ni mẹ́ta náà ni a kọ́ rí ní kẹ̀kẹ́ ní ẹ̀ṣẹ̀ ń rí méjì tó kún mẹ́ta ní àkọ́kọ́ rí áfíríkà asia àti europe ọ̀nà kọ́kọ́ wádìí tí wọ́n rí ní àwọn àbíbẹ̀ ní geography mẹ́ta nù níkẹ̀ẹ́ rí amẹ́ríkà méjèèjì ti north àti ti tẹ́ kan tó wá rí eh, australia tó padà australia náà ó fi jẹ́ continent mélòó ní márùn-ún gbà wọn káwà geography ètì náà pè fáwà nù wọ́n tún pọ̀ sí náà ni lọ́pọ̀ torí wọ́n sọ Amẹ́ríkà di méjì ní tí ó ti máa pọ̀ náà nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni a bí ní a bí gbogbo ogbẹ̀n tí ń bẹ láyé ta sẹ́kù ìyàwó kan náà ló sì ní ọ̀nà ló bí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ló bí àwọn wáìlá wáìlá òun ló pẹ̀ òun lọ lọ́run fi pòwé ọba lọ́run mẹ́tàlá Ìlẹ̀bí káfàrún ìyàwó ọ̀gbá, àwọn tí ń ṣe fún wọn

olíbi ọ̀rọ̀ sáwọn pé nǹkan lá ló sí ànẹ́bì ìnúhù ọgbẹ́ni ọlọ́run bá kẹ́ tó ní tó ní tó kó tí bá gbọ́rún ti ẹ̀ pẹ́dúpẹ́ ni ànẹ́bì ọlọ́run ó wà nú ẹmẹ́ tí ọba lọ mọ́sáàsí ọ̀yàwó ọ̀tẹ̀lé ọlọ́run sì kẹ́wọ́ olóòdé wá sí oríyàwó múlẹ́yìn ọmọ tó tẹ̀lé ilẹ̀ àwọn ẹni ọrin ṣáájú èéfí fi ìdúpẹ́ rẹ̀ wọ́n èéfí mú kéèké wọ́n èéfí ṣeré o ẹmọ́ olè sí ẹjá ṣe bí ọmọ wọlé ẹmọ́ olè ẹ̀fílẹ̀ àti fẹ́ sọ̀kalẹ̀ hmm? ẹ̀sì ìwọ́n lẹ́sì ààrẹ náà ni ara ń tán sọ náà ni orílẹ̀-èdè gbogbo ń tàà ṣe tí náà fi máa wà lọ́lọ́nfà lọ́sẹ̀ alómi alómi gbogbo ẹ̀tí àwọn míì tí ò ní wọ́n wá tọrọ náà lọ́dọ̀ wa ní tí ò ní tí wọ́n ṣe hmm? ọlọ́run ṣàánú wa lórílẹ̀-èdè anábì náà ọ̀sẹ̀ ní ilẹ̀ Iraq ó ní ìlú tó ti sẹ̀mí ní jànúbọ̀ ẹni ní Iraq ó ní ibi tí ànábì Nuhu ti sẹ̀mí ìlú tó ti tó gbé tó ti ṣe wá sí òjìnà pọ̀ sílẹ̀ Kúfà ilẹ̀ sí si ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àfáà sọ lórí ọdún tó lò láyé tọ́rọlọ́n subhanahu ọ̀sọ̀rọ̀ rẹ̀ pọ̀ nínú súra tí a wà yìí ṣùgbọ́n sọ lọ́pọ̀lọpọ̀ àwọn odidi kan ló fi sọ̀rọ̀ ẹ̀ ṣúrúṣù náà láwà ok ọ̀sọ̀ ọ̀nà yúnúṣù táwà mo sì bá ti kó mẹ́rin ojú ń káminú àwọn áyà lóríṣiríṣi àṣúra ọ̀sọ̀ọ̀sọ̀ fat ọ̀sọ̀ọ̀rọ̀ ẹni araf ọ̀sọ̀ ní sóràtù kọmar àṣúra ti sọ̀tán rẹ̀tà àwọn àfọ́ ọ̀rọ̀ wọn papọ̀ èyí tí Ibnu Kasir gbà wá látọ̀dọ̀ Qatada òun sọ fún a wípé ó lo ọgọ́rùn-ún mẹ́ta ọdún tí wọ́n tó gbé dìde